and your existence you blackmailers it shows how our country is you don't understand it shows how our, our country is very weak no no meaningful like no sensible country or no sensible leader will ever allow blackmailers to be blackmailing people that are working no sensible country will do that no sensible and that is why even the rice farmers cannot go to the farm now to say they want to. ṣẹgbọ́n farmers cannot go to farm ṣẹgbọ́n farmers cannot go to farm the same thing how many people will go to Kodumata now how many people how many people would like to go to Kodumata after seeing what they did to Lizzie and Anjorin she cannot go to a Ikodumata now eh I can't come online and advertise my business in peace What is the difference between this lover and these killers, these henchmen? What is the difference? Produce rights because somebody will be there to kill them. Egbo. Egbo. Now, the basis for kidnappers now in this country, once they catch you, you are paying hundred million. You and I, if I ask you now, God forbid, if they pick any of your family member, God forbid, can you afford hundred million naira? What is the difference between àwọn tó ń kidnap àtàwọn àwọn Esabod àti Gistlover? this lover and you have the effrontery to post this eh you have the F you this lover you have effrontery to post this you posted this on your page abi what are you trying to justify that the government is not good this lover if if you insist that you, the government are not doing well oh you may be right because he wants him, must equity he wants equity must come with clean land like they say ìwọ this lover Kini ni iṣẹ́ tó ń What do you do for a living? You blackmail for a living. You blackmail those that don't want to pay you anymore. Why did you bring bad story about people to collect money? Why did you block people to collect money? And the reason why some people cannot even do business today, we have a lot of people that because of what they are doing to someone like Lizzie and Johnny, they will never come online to do their business. Some will never even do business because they don't want to enter this lover's book. Ìwọ ló post kìíní yìí Is it not when you even have the hundred million that you think of hundred million? Abi. I don't have hundred thousand in my account. Yeah. So mm. God forbid they pick any of my family member Abi, and ask me for two hundred thousand. Where will I get it from? And this. Ṣé ń gbọ́, iṣẹ́ tí Gíslọ́ba ń and government are looking at her. Iṣẹ́ tí Gíslọ́ba ń ṣe lélẹ̀. People believe that there is no way, no way, no way, no way you will sort out this money. And can I show you, sir? None of these kidnappers have ever been arrested. Each time you arrest these kidnappers, they, they, they are always looking wretched. Ṣẹgbọ́n, kọ́rọ̀ ètò tóyè all these blackmailers that they've been taken to police station kí làwọn ọlọ́pàá ṣe sí. Are we now saying oh they are looking for lover? they are looking for lover. Abi, àwọn kó tó di pé Gistlover tó yìí kí lọ ọlọ́pàá ṣe sí. If I am worth ten million, if I am worth ten million as I am standing from my dresses, you will see ten million. You will see yes. sign of ten million. Yes. So someone who have been collecting hundred million, hundred million, hundred million about five times, five hundred million. When you see the person, you see the kind of shoe he is putting on, you will know that someone is actually sponsoring this. people. ẹ̀yin náà wò gbèsè ayé abuké ẹ wò gbèsè ayé ìṣẹpẹtẹrì ẹ wò gbèsè ayé ẹsàbọd ẹ wò gbèsè ayé àwọn blackmailers yìí ẹ rí i pé àwọn tó ń sponsor àwọn people yìí ẹ̀yin náà wò bend down roller waist ẹ wò jẹgẹjẹgẹ tẹ bá wo bí jẹgẹjẹgẹ ṣe ń operate ẹ rí i pé ó níye tó ń jẹ nínú gist lover yẹn tẹ bá wo bí jẹgẹjẹgẹ ṣe ń operate mi ò rí kọ́mẹ̀ntì yín o bóyá kọ́mẹ̀ntì yín wà ń lọ mi ò rí o I didn't see your comment o mi ò rí kọ́mẹ̀ntì yín o I didn't see your comment o ṣẹ̀ṣẹ̀ rí mi àbọ̀ ti flag yín ṣọ́n ti flag yín ni ẹja wò toró ló ṣì ní jí yìí. tọmọtọmọ wàá sórí burúkú kù ní olórí burúkú ẹ̀dá yìí ó dáa pé wọ́n ti ilẹ̀ ẹja wò toró ló ṣì ní ọmọ tó mọ̀ wá ṣojú ìwú lórí burúkú ẹ̀dá ó dáa pé wọ́n ti. èsì wà ń bẹ̀ ẹ̀yin náà wò look at the way I work in the morning I work in the afternoon I work in the evening I work two four seven you don't understand and in likes of Shepeteri that she cannot work all she could do is to lay ambush abi is to push this oya. Oh yeah go and give her court case push this one go and give her police case àti monsurat ẹ gbà wá àti jùmọ̀kẹ́ ẹ gbà wá títí lọ́lá ẹ gbà florence àti florence Awala. ẹ wa. wá ẹ gbà gislova ṣẹpẹtẹ gislova tí ò ṣe she cannot work ẹ wa. wá ń these people someone somewhere is negotiating on their behalf collecting the ransom on their behalf. And the government of the day is aware. They can't claim not to be aware. It is not possible. Because they see all Nigerians, they see all the masses, the presidency see all the masses as noisemakers. Mm. And this was exactly the same thing Buhari did. Kile Boton go and rest. Go and rest. The same thing only Bobo in sọ. When a victim is shouting or a victim is trying to tell the world, ah, bye, bye, bye, bye, bye, bye. We don't know the next person. Wọ́n á ní go and rest go and rest abi nǹkan kan náà ni bọ̀bọ̀ yẹn sọ sí. I believe we are all noise makers. and can I shock you if we decide to organize a small protest now they will send firearms against us they will kill us and nothing will happen. Eh, my brother the reason is secretary herself per protest e get the money wey dem dey give am per protest shey you understand my my brother per per per protest e get money wey check all those uh, toll gates dem Shepeteri was Shepeteri Gislova was fully aware. You know, she was the one that would tell people, yeah, go to go to gate. Oh yeah, we want to do this so because they are collecting money. My brother, they are collecting money. Government need to be tactical about Gislova and all these blackmailers. Blackmailers are worse than uh, than uh, kidnappers. They are because blackmailer will not leave you except you pay them until you pay. If you don't pay, you are in trouble. And if you pay them once, you will continue to pay. If you don't pay, if you don't pay them at all, you are in trouble. At the end. That is why I said solution. There is no solution. Mm. So I am talking to you now because God has said I should talk. I am talking to you now because I have hope in God. So God has been the one sustaining us kò sówó tábà rajà tábà tajà a tún máa fowó yẹn rajà ni tábà tajà tán a máa fowó yẹn rajà torí dọ́là tó ń lọ sókè tábà tajà kò sówó kò sí nǹkan kan àṣìṣe láàárọ̀ ṣiṣẹ́ lọ́sàn-án ṣiṣẹ́ lálẹ́ irú ìṣẹ̀pẹ̀tẹ̀ lórí burúkú awáyé má ṣe rere yẹn tí ò ní jèrè gbogbo ọmọ tó ta rẹ̀ jáde á dẹ̀ bọ́ sí kọ́nà kan á dẹ̀ máa wá wàhálà ẹ̀yin náà ẹ̀ wò ẹ̀ wọ ọmọ olórí burúkú tó lọ gbé jáde ọmọ tí mi ì dárúkọ tó ní mo dárúkọ òun àbẹ́ẹ̀rọ ọmọ awáyé má ṣe rere yẹn look at na àwọn ọmọ tá a dárúkọ ẹ̀rí wo olórí burúkú náà tó ní pé lọ kóòtù lọ sí zone two ẹ wo ayé ti ẹ wo bí ẹ wo bí Gistlover bó ṣe ń ṣe ayé ẹ jọ ṣé Gistlover ò wọ́ọ̀sì ju kidnapper lọ ẹ bá bè lọ́wọ́ Gistlover pé kí la bá débi kí la kí la bá dé ẹ dìbò fún mi ẹ dìbò fún mi bí o àkwáyà ẹ rí pé àwọn president àwọn house of rep àwọn senators ẹ rí pé none of these Yoruba people drag them none of them drag our politicians ibẹ̀ lẹ ti máa mọ̀ pé ebi ò pa anybody Nigeria. ebi ò pa wọ́n tébi bá pa wọ́n ni ṣẹ́ni ẹlẹ́ni tó ń lọ tajà títí ẹ̀ láàrin ọjà lẹ́ máa fẹ́ dáná sun tébi bá pa wọ́n ni ẹni tó máa wá sórí social media tó ń tajẹ ṣé yẹn lè máa stage ṣòfò ebi ò pa wọ́n mọ tó ń ṣe ẹ̀yin lẹ́kọ̀ọ́ rò pé ebi ń pa wọ́n. But talking about solution honestly sir I can tell you that there is no solution These people doesn't feel anything for us. So. Oh. This one I am talking now, I am talking now, I am talking now. If they have the power to shut, if if they catch me, if, what are we saying? There is no. Nǹkan tí bàbá yìí ń sọ kò yàtọ̀ sí nǹkan tí Ṣẹ̀pẹ̀tẹ̀rì ń ṣe náà. Òun kò darí ẹ̀ lọ sọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì because kò yé. Ká kò yé. Ó yé yín. Thank you. Adéwálé Àgùdà, thanks for the star. Kò yé kò yé bọ̀bọ̀ yìí so many ti ṣe pé nǹkan tó bá kọjú séèyàn kan ibi tó kọjú séèyàn ẹ nìyẹn àwa táwa wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn blackmailers kéèyàn má lè gbé business ẹ̀ kalẹ̀ do you know a lot of people refuse to do business because of this online bullies. solution anywhere if we should organize ourselves now that we are going to national assembly the next thing you will see soldiers shooting at all. these people have no conscience. lọ́dọ̀ tèmi ṣẹpẹtẹrí gíslọvà kò ní conscience bẹ́ẹ̀ bá lè fẹ́ sọ̀rọ̀ sí i anike wá ní ìṣòun kóòtù even láì dárúkọ ẹ̀ anike wá ní ìṣòun ní kóòtù ìyẹn ṣẹpẹtẹrí gíslọvà ẹ ṣáàdì tó sọ pé don't see anything don't see anything move on go and rest don't have kini kan ẹ̀rí wọn <clears throat> ẹ̀fì tó sọ pé ó lè dùn màtà yẹn lẹ̀ ẹ fi lẹ̀. Nigeria is doomed. It is, gone. It is gone. It, is not what. Uh, uh, It is it is irreparable. I am telling you because Buhari came and he laid down a bad precedence. We know what happened during the election. By the grace of God, I am not very educated, but from the way I talk, you will know I am not stupid either. I am neither educated nor stupid, so I am just in the middle. So somebody will not call me an illiterate, and I will simply not call myself a well-educated fellow. So from the way I talk, you will know that I actually know what I'm saying. The country is gone because the, the next person that will come We say Ebuari eh, did it, you people did not talk. And ah, that's right. Tinubu also did it, we did not talk. And that is also. To me, Sherry, rí nǹkan tí bọ̀bọ̀ yìí sọ. Ṣe rí nǹkan tí bọ̀bọ̀ yìí sọ. Ṣe rí ẹni tí kò bá ṣẹlẹ̀ sí. Ẹni tí kò bá mọ nǹkan tó blackmailing lo kọjú si business temi. Temi dẹ̀ ń sọ Sherry, yín. Ṣe rí bọ̀bọ̀ yìí sọ̀rọ̀ kidnapper kí ni àwọn ṣẹpẹtẹrí fi yàtọ̀ sáwọn kidnappers and we are begging the government to save our life we are begging the government to help us from hand of ṣẹpẹtẹrí gist lovers and all these blackmailers you guys might be seeing it as what she's saying but very soon you will realize that the fear of all these blackmailers just like the fear of Boko Harams or the fear of not Boko Haram, the fear of kidnappers that make some farmers not to go to their farms is the same thing the fear of all these blackmailers has make a lot of businesswomen to pull out. Say you understand? It is not good to live in a very toxic environment or toxic society. Sure, you understand the government need to protect the interest of an average youth that really want to work the government must come together and protect the interest of an average youth that want to go to school or that want to work or that want to do this or that want to do that when we talk about inflation oh god eh, dollars has gone to so so so so so there are some people they don't even care if dollar like you go to one million some people will not care like i said in my show this afternoon i told uh, uh, blog naija i said the way our yoruba people are tearing down our, their own people that is doing business if it is the same thing igbo people gather to tear all their brothers and sisters that do business at alaba some of them will not be successful shey you understand and because all these igbos They've been working so hard and they've been protecting each other business-wise. Economically, they are ahead of us. Forget we own the Lagos, we own this. It's all by mouth. Financially, do we own Lagos? Financially, do we own the West? Economically, it's outsider that owns the economy. Say you understand? it's uh, these hausas hausas are the one giving us malu giving us ime giving us pepper alubosa igbo people are the one doing all our importations talk of drugs talk of foods talk of drinks talk of so many things it's igbos and look at the rate yoruba people look at the way yoruba people team up look at thousands of them millions of them coming for one person just Lizzie and Johnny. Look at the energy they match together against just single Lizzie and Jory. Look at that energy. They did not match that energy to fight for cup of garri. They did not match that energy to fight for price of, of food. They did not match that energy to fight for how dollar is going up. Hmm? Look at they now team up in this ash economy they team up look at numbers of people that coming out for me per day imagine if i don't have the ability to talk i don't have ability to explain if i don't have ability to analyze if i did not have ability to give them back look at the energy yoruba people are spending on just one Lizzy Anjorin just single Lizzy Anjorin look at the way they team up look at numbers of people that team up on top of Lizzy Anjorin And we have our beautiful uncle that owns orange drugs. We have this our great people that, that owns billions of naira properties in Nigeria. And you hardly see Igbo people to come and stage show to be tearing them down. And government is at least we are saying our local. Emi o, me that I am me that I am talking. The reason why I supported this government is because they understand our language. They will be able to deliver us from these blackmailers. Because with blackmailers, blackmailers are like kidnappers. They're even worse than kidnappers. That fear that make a farmer not to go to his farm is the same fear that make a lot of youth not to work. A lot of youth don't, a lot of youth don't even believe in business because they know if they start up a business someone like Secretary will be one angle destroying the business. And that is why we are begging this government to do something. Imagine, oh, imagine only 2024, Secretary this did not talk about the, the dollar rate, the food rate. Now, look at what she posted some hours ago. Where are my decoders? Imagine, is this human being? Ẹ wò, ẹ wò nǹkan tó type lórí ọ̀rọ̀ ìgbésí ayé èèyàn kan tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó if i want to show you something i will dim it see look at what she look at the hours this unfortunate secretary gist lover look at the hours she sat down typing all this on top of only hello twetwe when will all these successful women ever get sense when will they stop using money to buy prick shey you secretary gist lover you did not use money to buy prick if you did not use money to buy prick why your bending roller waist no pay the debt wey you owe why your bending roller waist no pay for owó orí Lagos state tó jẹ hmm? I am asking you Shepete the gist lover you said when are all this? when only when will all these successful women ever get sense why is you Shepete the gist lover why are you still owing rent two years Why are you still owing rent of your shop? Why are you owing the rent of your house? Look at the energy, hours you spent in typing all this rubbish. Now that same hours, go they take make millions. The same hours, people are making money. And he said, um, when Kiniko, Kiniko, Kiniko, at least respect una honeymoon. So the mem the matter be say he get one famous Jesus baby that just got married although the marriage get plenty comma as the relationship sef started on faulty background a certain boss was knacking her younger manager the friend to the boss came on board and saw that the boss was not ready to get married to the manager just bedmate she asked her friends the boss if she's in relationship with her manager which she denied long story short one thing shall led to another na so oga friend fall in love with manager who. Prior to this fall in love, this said manager had as his own relationship with ah, God needed save to job kinikom to save his job hence giving it in one kini look at you dollar is almost two thousand naira secretary gist lover you have no single contribution to the life of the youth you have no single contribution to the life of Nigeria you have no single contribution to the life of business owners. You have no single contribution or contributions to the life of the older ones. Look at you. Look at you, Shekpeteri. Look at the story you wrote. And this generated 2,640 within an hour. How much do they pay you after writing this story? Why did you write this story? One, you want the wife to call you and give you money. Two, you want the husband to call you and give you money three you want the manager to call you and give you money four you want the said boss to call you and give you money secretary gislover if this story you are writing is not all about kidnapping them to collect ransom how does this story you wrote affect or bring down price of dollars i don't know if i'm making sense e plenty o she said um, eh, one thing led to the another Now, so oga friend fall in love with manager prior to this fall in love this said manager has his own relationship but he needed to save his job hence giving it to oga in the first place make we shall no longer matter oga friend sha scatter a team with manager then began funding manager how much wey oga no git git give manager But tẹjọ bá ti pọ̀ jù gan oró lórí burúkú ẹ orẹ́jọ́ tó oga friend go give manager double This issue cause a lot of kasala between your oga and her friend manager on the other hand kept assuring his girlfriend say na for the main time make him gather money and leave the two friends drama This manager prick cause so much kasala that the two friends even stop talking oga friend wey be be tailor sha fall out with oga wey dey sell air? and launder money taylor and the manager begin go out do you have evidence where they launder money abi dey pay many. do you have evidence of all this bullshit all this rubbish you wrote Eh, dey take care of him own girlfriend for corner seeing how the setting settings of manager family be taylor wey don dey do nyash before decided to give her life to christ no not minding the rubber yansh ìwọ ṣẹpẹtẹrì ìwọ rọba báńdì òbò náà ń pèèyàn ní rọba yansh ẹ ó mà ṣe hmm. whereas na heart god dey see ọ̀nà yansh one thing shall lead to another and taylor told manager say she don ready to marry o manager say so i'm just struggling allow me to get balance in life allow me work so i fit fund my dreams wedding Moreover, this is too fast. Auntie Taylor said no shall go borrow the man money when he go. What is your own? Look at ours. Without you doing any advert of your own personal business. Hmm? Without you, this lover, Shekpeteri, your shop day there, you no move. Your house day na renting you sef na okoloko you dey feed we don dey ask you which work kékeré oko ideri ọtí ẹpọn dey do you cannot proud you cannot bold to post kékeré oko ideri ọtí ẹpọn you cannot post his job you are the one getting money from this gist lover to go and rent car the only achievement of bending roller waist is plate number Eh? Look at you. Shekpeteri Gislova. Look at you. All because you need ransom. So people are not free to wed. People are not free to marry their own husband or their own wife. This story where you can't talk now. How this this story take concern dollar. This energy where you take right this rubbish. If you carry this energy contribute to the life of the youth we no go reach where dollar go enter one thousand seven hundred. when we dey talk aunty lizzie monsurat adeola ọ̀rọ̀ ẹ̀rín kọ́ lélẹ̀ ẹ wo ẹ wo nǹkan tí ọmọ èèyàn kọ coming from someone that end up with a a a ruptured spinal cord nonentity man coming from a a a pathetic born failure woman that sleeps around. Imagine hours a pathetic failure woman that does not have a job. Look at. Ṣé èmi ni màá jókòó? Ni màá kọ adúrú nǹkan báyìí mi dẹ̀ ní polówó ọjà mi sí. And the same people will be saying, go and rest. Go and rest. Go and you did not dead, you did not tell this bastard to go and rest. Look at hours wey she go take the type e go dey clean am because you no get life person manager e fok manager e fok ọmọṣẹ e how e take concern us and all this thing wey you type na lie you no get evidence na lie you just want to scatter that wedding because no man fit carry you go do wedding you wey be say na for public your bending roller waist disgrace you say he no fit do wedding for you he no fit do wedding since you don dey this life no man has ever deem it fit to carry you put for house like husband and wife if you no talk about this lady wedding now wetin go happen to you so this one wey you come talk about the lady now shey na this one we go carry go buy fish Abi na this one go carry go buy a bag of rice wey don enter hundred thousand naira This is how they've been deceiving nigerians and our economy is getting rotten ṣẹ̀rọ lórí buruku, O ni madam go and rest Àjàyí Táíwò Afòṣìmí O ni madam go and rest ó ti yín torí olórí burúkú ẹ̀dá ni wọ́n ó yẹ yín ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ gbèṣègbéyàwó tó yẹ ká ṣàdúrà fún bó ṣe máa finú ṣoyún táfẹ̀yìn gbọmọ pọ̀n olórí burúkú ṣẹpẹtẹrì gislova ó ti bẹ̀rẹ̀ sí ní blog ó ti fẹ́ wọ ìgbésẹ̀ ṣẹpẹtẹrì àwọn tó ṣègbéyàwó kọ́ ló ṣépè fún ẹ o ọlọ́run ló kọ́ bẹ̀ pé ìwọ ò ní wáyé ìgbéyàwó o ò ní ṣègbéyàwó láyé o ó ti yẹ ọlọ́run ló kọ́ bẹ̀ pé o ò ní ṣègbéyàwó nínú ayé ọlọ́run ló kọ́ bẹ̀ pé ìwọ ò ní láyọ̀ imagine imagine how can someone sit down see without single advert of her own personal business without single message that can help the society look at it look at it and one hour two thousand six hundred at the end of the day when they see the lady now inside market dem go dey talk say dem be team gist lover dem go go buy petrol say dem wan burn the lady and dem go carry una go prison again see story story story story story story right right right the thing wey no concern person story story story story story story see ọ̀tọ̀ tún ní tàwọn eléyìí àwọn eléyìí ọkàn mi torí àwọn eléyìí lẹ́nu àti sọ̀rọ̀ ní tíátà ni wọ́n sì this is another story one day eh? gist lover this is another story just one day eh? only you one day ah oga o ah <coughs> ah see and me wey i dey do advert they still want me to keep quiet hmm? look at it day, this one na today o everything see na today be all this thing o today today you don't have a life Per day, look at each family wey you don enter one dollar don dey go two thousand naira na people wey dey knack each other wey dey sleep with each other na people marriage na person wey go do birthday for one wetin concern us. àríkẹ́ ẹ tilẹ̀kùn yín tó bára yín jà. ẹ bára tó bá àwọn ìkẹfìrà yín a ní kẹ́ ẹ tilẹ̀kùn yín níbo lẹ wà. lọ́lọ́mọ tó fàjà wọn ṣèpẹtẹ́rì gíslọ́fà wò wá wàásù tó fi jókòó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ with no single job if you are not collecting ransom why you no go start up a job. Hmm? all dis thing wey you write about dis people marriage na lie na lie you wey you go do matter tell us say lizzie and Johnny go do am rubber for do matter till now you never update us with evidence till now na you come back say dem go pay me me i dey work with sam larry and na you and sam larry dem and dada dem dey work together before Hmm? Secretary Gislova, look at your life. How I go sit down, type all these things. Where I no go put the advert. No be advert where you dey collect I dey talk about o. If anybody can't give you advert, anything wey their eye see is yeah. That time, now, so you go lie against one woman. We okufaria Okufaryawo they lie to us say eh, the woman, he don't carry her husband though. the woman, now you go, now she go rent house for her husband if not for the man we can't give us evidence say okufarao don't talk say she go go to this lover she go blackmail the woman anybody where they comment for your page shepeteri anybody where still they follow you i pity them. i pity them, and for the government that allow you with this oriburuku that you are doing i pity them. I pity them o ṣẹpẹtẹrì wàá jẹ ṣégi ìyá I pity Nigerians I pity Nigerians. <laughs> T Colorwick said, Florida, your mama dey give us pressure for Facebook and you dey give them your own for that house. Shey you see dollar don go two thousand everywhere pressure dey everywhere pressure pressure pressure i blame i blame the government too i blame the government too drop off my heart for you ẹ jẹ́ ká wá máa lọ tó bá dọ̀là na one person one of our committee that instructed me to finish that post concerning Gislova and Sam Larry. Sam Larry, you are free to comment anywhere. You are free to go to anywhere. You are free to live your life. Because the wife of the angel did not indicted you. She did not say anything bad about you. She, she, she did not say anything bad about you. You don't understand? And me, personally, I know how Gislova they operate. Now Gislova talks, say I go rob for market. Up till now, Gislova never drop receipt. Do you understand? And that Baba Jege Jege bendy roller waist. That one, Kekere Oko, Idiri Oti Ekpon, that one no get job. Now that Gislova, then they take job together. Now that Gislova, then they take job na that gist lover They feed them. They pay their bills kékeré oko Idiri ọtí ẹpọn has nothing he has nothing she ń he no get if truly he get money the wife dem no go carry am go court on top of borrow money wey take do movie He don come out come tell us say na she get next place she dey go up and down dey post dey lie to us say na she get the the the parara of the movie she dey go up and down dey run up and down the way she painted it you go think say na she get the parara of the movie not knowing say she go borrow money go do parara of the movie as old as sepete the gist lover she could not produce a movie na money wey she gather for angels death na him she take shoot that small one wey she dey call wey she dey do one on one about you say the the the movie sef no succeed if you notice na after they do donations for angel she gather money she go stock her shop wey never pay rent if truly benny roller waste get money why shepeteri go dey seek for fund on top of another man picking debt if truly bendy roller ways get money why shepeteri go insist they make they go uproot another man picking dead body if truly in get money help us ask am which job in they do Arubo pika divination of Arubo tike kere yemi. hmm? which work kékeré oko ìlérí ọtí ẹpọn don do for im life make him come out tell us where he dey work which work him don do na ṣẹpẹtẹrì ìpápátẹ ẹkùn òrókó sùfè òrókó yìnbọn òbò na she dey feed bendy roller waste that is why she dey go from one depth to another from one depth to another from one depth to another na she and na from that gist lover the money wey dem dey collect from ransom if dem no dey collect ransom how person go post a video say person go steal for market and up till now dem never give us evidence of reversal dem never give us evidence of fake alert dem never give us the sample of gold wey liz anjorin steal hmm? how come Shepeteri gather thousands of people on top of single Lizzie and Johnny? Lizzie and Johnny, wey no dey follow you talk Lizzie and Johnny, wey no dey follow you rap Lizzie and Johnny, dey sell clothes. kí ló dé ẹ má wàá pẹ́ fún wọn ní pressure má pẹ́ má pẹ́ má pẹ́ má pẹ́ má pẹ́ rárá létà wa kó yọ yọ yọ kó máa lọ. now now now now now i don't want to see anybody. mo ti rí mọ́ọ̀tì lọ́wọ́ ẹ̀ náà ṣé nǹkan tó fàjà nìyẹn. ó lọ mú mi kí wọ́n já mix sínú mọ́ọ̀tì bóyá ẹ̀jẹ̀ ti tán lára àwọn arábàdàn bóyá àwọn arábàdàn nídìí ẹ̀jẹ̀. guys till tomorrow i love you gèlè kí ló ń pa wọ́n lẹ́yìn ẹ̀jẹ̀ ti tán lára àwọn arábàdàn nìyẹn ìyàwó please where is the name of your gèlè ṣé gèlè yìí gèlè yìí ló ń Aye, ayé gislova ti ta ayé ìṣẹ̀pẹ̀tẹ̀rì gislova ti ta good talk chief mrs i love you guys till tomorrow ah àwọn èèyàn ti wá pọ̀ àwọn èèyàn ti pọ̀ tí tomorrow don't worry tomorrow join me just join me.